أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولمضى الله أبتي أمسوا الدي أسكيلوني لأباناني أدعوكم ẹlẹ́kìí ṣe mímọ̀ ṣe wà bí agbára wa àdíkà kan oná lásẹ̀ síwájú ọlọ́run tí a rírú ẹ̀rí ìdí الله والله سبحانه وتعالى الذي يقول وما تشاهون إلا أن يشاء الله رب العالمين هو أن كما قد يسوي لهم الله سبحانه يتكتي على المسلم يا يواكي أمل قلوانه أمل قلوه فانيكي أمل قلوه فاكتلون àti kú olórí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ láti ẹjọ́ tí ó ti pẹ́ òun náà ni ọ̀rọ̀ nípa ìlànà mẹ́lúwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ṣe máa ń jọ yé wa ipẹ́ gbogbo nǹkan tí a bá sọ nípa ìnájú pátá lábẹ́ lógbò kan náà ni kí wá ní lógbò náà jama òun so lábẹ́ pé àgbà náàbì ló fi sí ọlọ́run abẹ́rẹ̀ ni a ti mọ́ sọ gbogbo nǹkan tí ó bá ní ṣe pẹ̀lú súnnà náàbì àti wá sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa lórí àwọn ọ̀rọ̀ tí a mẹ́nu báyìí agbègbè ibi tí a ti ń sọ̀rọ̀ báyìí àwọn tí súnà nẹ́bí ọjọ́ lójú àwọn tí wọ́n máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú àti tí wọ́n máa ń gbógun ti àwọn tí wọ́n bá bàbára súnà nẹ́bí lóṣe ìṣẹ̀lẹ̀ lóṣẹ̀ ní ayé tá mẹ́lẹ̀ yìí náà ìfàtí láwùjọ wa tí a jẹ́ mùsùlùmí bí èyàn bá ṣe lóhun síríọ́sì sí súnà nẹ́bí sí bẹ́ẹ̀ ni yóò ṣe gbà sọnù sí lásìkò ni kò ní bẹ́ẹ̀ nípìlẹ̀ Islam bí èyàn bá ṣe síríọ́sì wípé nǹkan ti dàrú fún ọ̀pọ̀lọpọ̀ wa tí apẹ̀rẹ̀ wa mùsùlùmí kìí fẹ́sìn wa lọ dàrú ọ̀pọ̀lọpọ̀ wa ní nǹkan dàrú mọ́lọ́wọ́ ni ọjọ́ tó sì pẹ́ ní ṣẹlẹ̀ náà ti ṣe kéré ìjọmá bí èyàn bá ṣe tako súnà náàbí sí lásìkò ilé ni ó ṣe gbókùn ni ó ṣe lókìkí ìyàwó wá ní àwọn tí wọ́n jẹ́ àwọn onímímà tí wọ́n jáwọn afá jọ́njọ́un tí wọ́n jáwọn ẹni àti wọ́n síwájú ọmọ bàbá wá sí ẹ̀sìn ìyàwó ní wọ́n mọ́ ń kọ sírú àwọn èèyàn bẹ́ẹ̀ wájú ọyẹ́ wa pé inú ọ̀nà tí ó gbájú láti mọ́ ọkú sí súnà nẹ́bì tó dàbí kí wọ́n máa sàdádá lẹ̀ nínú ẹ̀sìn òsì ẹ̀rì gbogbo tó bá kù yóò máa tẹ̀lé ìta sọ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ jama ààrẹ máa jẹ́ ládàdá lẹ̀ nínú ẹ̀sìn ọ̀nà wo ni amọ́gbà bá lò eléyìí tó yẹ kó ní ọ̀pọ̀lọpọ̀ wa ní bí àwọn nǹkan mìíràn ṣe máa ń yé wa lérí ọ̀rọ̀ ẹ̀sìn táà ní kàbá ìyá gbọ́yí ilé iná gbọ́yí ìbálò wa sí àwọn tí wọ́n jáwọn aládádálẹ̀ òun náà ní inú àwọn kan tó yẹ kí a gbọ́yí ní bá nínú súnnà nínú súnnà ni especially bàbá kanú ìgbésí ayé àwọn tí wọ́n sáájú wa sẹ̀sìn a rí wípé ìṣe tí wọ́n ó tó ti àti mú àwọn bí pọ́ǹtì yìí mélòó kan wá tí ó ma tọ́ka sí fún wa pé bá bá rí alágadálẹ̀ báyìí ni a fẹ́ bálò báyìí la fẹ́ bálò ní àwọn kan tí a mú wá fún wa kò náà ni ta'limuhum wa irshaduhum kí a kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí a sì tọ́ wọn sọ́nà gbogbo ni ma gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ eh, wa iqamatul eh, fún ẹni tí ó bá jẹ́ oníbídíà torí kílọ́fà ló ń di wọn gbà tí oníbílẹ̀ ọba tí ìdí kèfè rí yóò sì máa ní ìwọ̀ tí ó máa gbà lọ́dọ̀ ẹni ọjẹ́ mùsùlùmí ara wọ wọn léwa lórí oníkásẹ̀ dáwà fún wọn kásẹ̀ nà sí yà fún wọn kàmà fi àdísà bí ọkọ̀ ya tẹ̀lé inú àdáàrí alfàfẹ́yìn rahmatullahi alayhi na nabiyya sallallahu alayhi wa sallam qala ad-dinu an-nasihatu wa fún tí wọ́n nígbà náà àwọn afọ́ tó máa ń fi nǹkan ní ìbá wọn lò ọ̀nà ní bókjó hàn wà ádámù muhabbatihin kíyàn ó gbé kórìíra ní aládádálẹ̀ kíyàn gbé kórìíra ìsinú ẹ̀ní tó ní wà gbà sí ọba tí ìdí ike ìfẹ́ rí jàmá láìsí méjì mẹ́ yóò máa ṣe nǹkan ní ìta máa nífẹ́ rẹ̀ lé ìyẹn láti ní fi ìfẹ́ rẹ̀ ṣe dédé ìfẹ́ ẹni tó jẹ́ kéfèrí ẹ̀sùgbọ́n òun pàṣẹ́ntéjì ìran kórìíra ìran ìbínú ẹ̀ láti lọ́dọ̀ tí wọ́n jẹ́ ní ìsájú wa tí wọ́n jẹ́ ní rẹ̀ ìkérékèjì àwọn tọ́lá ti sọ gbogbo ẹ̀ pátálà mẹ́rin wá fún al-Qur'an àti nùsúnnà Nabi wa Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sahbihi wa sallam lẹ́yìn náà ní ọ̀nà hajruhum wal muba'adatu anhum kí a takété sí wọn kí yóò jìnà sí wọn

bàbá wòyí náà jàmá kí wọ́n má da ìṣèrú mọ́ wa lójú bákanáà kí wọ́n má fi wọn kó bá wa yóò sókùn fa ká máa kàtẹ́gbé sí wọn bá ṣe rí lọ́dọ̀ tí wọ́n já wọn fà dáadáa ní jọmjọm ni a sì kó àwọn tọ́ka sí wa fún wa tó pọ̀ rẹpẹtẹ ni wọ́n ni mustanadu haula ilé rahimma wa andatuhum fi hajjiri ń ṣe kòkọjá tí a rí ní Al-Qur'ani àti inú súnà nẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ilé yóò náà ni a mú wá fún wa lẹ́yìn aláwájọ́ yẹ wa pé infact tó bá fi yẹ kí èyàn sí kí ni wọ́n máa sí òmìnà pọ̀ mọ́rú àwọn ènìyàn ní ìbámu sáwọn ọ̀rọ̀ tarí lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wípé al-arwahu junudun mujannada وكلامه يصدق ولا يكذب أبدا لا يكذب أبدا ọ̀rọ̀ nẹ́bí ni a máa gbà lórí lórí kọlọ̀lẹ̀ àwọ́hù jùlọ́dún mùjẹ̀nẹ́dẹ̀ ma ta àárọ̀fà nínú ya ìtẹ́lẹ̀fà wà máa tàná karọ̀ nínú ya ìtẹ́lẹ̀fà ní àwọn èrí tí a mọ́ wọ́n lọ́nà lọ́nà lẹ́yìn náà nú ẹ̀ o náà ni àwọn kan mí dáàtún máa fi ń bá wọn lò o náà ni kí a kálé àwọn èèyàn lára sá fún wọn ẹ̀rí kálé àwọn èèyàn lára sá fún wọn ọ̀nà ni àtàfíru minhum wa raddu alayhim kan wọ́nù àwọn èèyàn ìgéǹsì wọn ni ẹ̀rọ ẹgbẹ́ báyìí jọ báyìí lágbájá báyìí gẹ̀ẹ́ sára fún ilé ìfẹ́ ìṣẹ́ tuntun nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹni tí ọlọ́mbá ní kó lajú sí ìtàmà sí ọ̀rọ̀ ẹ̀sìn tó sì jẹ́ àfáà àwọn ìtànsọ̀ yìí lórí ìṣẹ́fẹ̀ láwọn tí wọ́n jẹ́ àfáà báwọn tí wọ́n jẹ́ student of knowledge àti wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ bó ní gbogbo èèyàn bá dúdú sí kò gbọ́dọ̀ ojú tí wọ́n gbọ́dọ̀ sókùn sí dáǹsọ yìí ojú wọ́n gbọ́dọ̀ ńlá sí lórí ẹ̀bá jẹ́ níbi díà bá ṣe bá lónìí sọ alẹ́ náà ni àtàfíò ní hom wa arọ́dọ̀ aláìhìn ká wọ́nù ìgbésí àwọn tí wọ́n jáwọn aládàdálẹ̀ àti wá mú àwọn ẹ̀rí wá tó pọ̀ nínú ìgbésí عليه وآله وصحبه وسلم أبو بنتي يا باربي òun náà ni pé tó bá kú kí awọ́nù ìgbésí àwọn tí wọ́n jẹ́ wọn aládàdálẹ̀ àwọn tí wọ́n jẹ́ onífẹ́ẹnú àwọn tí wọ́n ń da ẹ̀sìn rú àwọn tó pé kò sí ń tọ́ka wọn papá àwọn mùsùlùmí mọ́dà bí wọ́n mọ́nà bó làwọn ṣe rú bó ni wọ́n ṣe ga lórí ilẹ̀ bó ni wọ́n ṣe lókìkí bó láyé ó ti mọ ọ̀rọ̀ tẹ̀lé wọn lẹ́yìn eléyìí ni tó jẹ àwọn ológun ni ah, jama inú àwọn ọ̀rọ̀ tí àwọn sábà wá gbọ́ lásìkò yìí ò náà ni pé kí ló rí bí kálukú ọ̀ fi kálukú lẹ̀ kí kálukú ọmọ ṣe ń tó fẹ́ a sọ fún wa lórí yìí náà wípé àkọ́kọ́ náà ó tako ẹ̀sìn ọlọ́run láwọn ọ̀nà tí a padà máa kàkà lẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà kò bá ètò ìgbésí ayé ọmọ kódàtà ọba practice ìkẹ́ mẹ́rin yẹn dáadáa ní ẹlùmílẹ̀ tó orí èèyàn mẹ́rin tí ó mọ̀ fi fọ́kọ mú láàrọ̀ ẹ́ wọ́n lè mọ́ sun àwọn èèyàn lójú wá tí wọ́n sì máa jẹ wọ́n lórúkọ pé ẹfi kálùkú lẹ́yìn kálùkú wọ́n ṣe tó fẹ́ náà ni kò sí lò fẹ́ni tí ń sọ gan pẹ̀lú bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo nǹkan kan fúnra rẹ̀ oríyàwó ẹ̀ fílẹ̀ bó ṣe wù ká máa ṣe tó wù wọn kọ̀rọ̀ àmà rẹ̀ fílẹ̀ bó ṣe wù wọn ni ọ̀rọ̀ máa kálùkù múra kankan tó bá kan alámàrí ayé wọn ní ní ìbámu sí tọ́lọ́wọ́n bá ti fi ròyìn ọ̀pọ̀lọpọ̀ wọn nínú súrọ́tù Rum ọlọ́ni ya'lamuna zahiran min al-hayati ad-dunya wa hum 'an al-akhirati hum ghafilun tó bá kan alámàrí ayé wọn wọ́n gbọ́n bíríbírí làkáì wọ́n mú lódì lódì ṣùgbọ́n tó Eh, kéyé kálùké àyẹ́wọ́ tí wọ́n jólódodo kí wọ́n bá lè dákẹ́ lórí tí ó jólódodo tí wọ́n ń sọ ní eléyìí nọ́tọ́rọ́tún fíha ìrìnkèrọ́ fún àríwòye kan ní tí eh, anú bẹ̀m̀bẹ̀ eh, wà ìrìnkèrọ́ fún ha wà dẹ̀ anú bẹ̀ ní tó fojú wọn ni alákọ̀ọ́kọ́ ní ọ̀nà tí ó gbà takò tí ọlọ́run bá fẹ́ náà ni pé àṣòkótó anìlìdídà ìwà àlìhà ìmá dákẹ́ lórí àwọn tí wọ́n jáwọn aládàdálẹ̀ àti àdádálẹ̀ tí wọ́n ń ṣe ní nílò nídọrú ra láì ṣe pé là lórí kan ló jẹ́ adákẹ́ ẹ̀rì alimọ̀sọ́dìmọ́n ní ma dá láti aléhìn nọ́sọ́sọ́ aṣẹ́rẹ̀ẹ́yẹ ní ìbùjú bí rọ́dí hawa ìfọ́lìhà

Eh, bákanáà gbogbo ta bá ti pè ládádálẹ̀ nínú ẹ̀sẹ̀ ànú ni bẹ́ẹ̀ bí abáwo ní ọ̀rọ̀ annabi ní sallallahu alaihi wasallam alladhi akhrajahu aw kharrajahu al-imam abu dawud wa al-imam ibn abi asim àwọn màjúsí inú rúmà yìí ni wọ́n àwọn olóńgbẹ́ màjúsí náà làwọn ọmọ abọ́ná ẹ̀rí tó ń ṣe pé àkídà àwọn òun náà ni pé ọlọ́run méjì ní bẹ̀ ìláhù dúlmọ́tí wà ìláhù náà ọba tí ó wà ní ṣáàjì ni ọba tó wà ní ṣáàjì ni ìláhù lọ́kẹ́ ìláhù ṣàr ọba tó wà ń di dáadáa ọ̀tọ̀ ni di láburú ọ̀tọ̀ ló náà sọ̀rọ̀ lórí sọ́lọ́lọ́wọ́ alẹ́ ìwọ̀sọ́lá ó wá fi àwọn kọ̀dàríyà wí Eh, àwọn gbà wípé ọlọ́wọ̀ kádàrà nǹkankan ọmọnìyàn ló kádàrà fún rẹ̀ tó fẹ́ dà láyé tó wá ti wá rí ọlọ́ndì méjì náà so yẹ́ là lórí fífi wọ́n wí alkọ̀dàrí ya eh, ó ní ìzàmọ́rọ̀dú tí wọ́n bá sí àìsàn ìzàmọ́rọ̀dú tí wọ́n bá sí àìsàn alátàhùdú hòn lẹ́bí ní ẹmọ́ lọ kí sí ti wọ́n ẹmọ́ lọ bẹ̀wọ́n wò wọ́n ìzàmọ́ tó falatẹ̀ṣàdú hòn tí ó bá sí rẹ̀ wọ́n àtọ́bá sì kú ẹmọ́ lọ bí jà náà sàmù bẹ́ẹ̀rọ annabi tó ní alkawariju kilabu náà alkawariju zẹ́rí ni annabi lọ ma náà ni wọ́n ajá náà ni wọ́n so takallama anihum wa asara an-nas aw asara an-nas anhum aw minhum annabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ń pa àwọn ẹni yìí kọ̀dákẹ́ lórí ọ̀rọ̀ wọn ó gbọ́dọ̀ tó wọ́nù ìgẹ́nsì kí ni ó ìgẹ́nsì ànábì sọ̀rọ̀ wọn lẹ̀ kí wọ́n tó jáde láyé àwọn kàwárí yóò sí jáde lójú ayé ànábì bẹ́ẹ̀ làwọn akọ̀dàníyà gbogbo wọn jáde lójú ayé ànábì ànábì kú tán àbáwọn ní a máa sí dáadáa close to that ẹ̀kọ́ tó ti bá wọn dáadáa yìí àwọn ìyàwó àní àwọn mùsùlùmí wọ́n máa záàlì tó ti bẹ́ẹ̀ ànábì ti sọ̀rọ̀ wọn lẹ̀ síwájú kó tó lọ bákan náà ìmá fi kálukú lẹ̀ pé kálukú ọmọ ṣe tó fẹ́ nì nígbà sí àwọn tí wọ́n jẹ́ aládàdálẹ̀ àni àsùkútù àni àwọn ìbílá ìwọ̀há ní ha ìmọ̀ dákẹ́ lórí àwọn aládádálẹ̀ wọ́n sọ̀rọ̀ ń pa wọn ní ní àsìbábi tó ń sì máa ní ní àdínil haq ẹ̀yìn eh, tó jẹ́ sí òdòdó tọ́lọ́m fẹ́ káfí ṣe lọ́wọ́ bá yọ́ padà bí tí ó parẹ́ lẹ́nà sùkúta àníha ìwádìí lantíṣẹ́ àríhà wà zuhú ríhà ìmọ̀ dákẹ́ lórí bíbí àtàwọn tí ń ṣe yóò máa ṣokùnfà tí bíbí àmọ́ spray eh, kó sì máa fọ́n káàkiri ẹ̀sìn ní àwọn èèyàn ní ah, ìtí ọ̀dá àwọn èèyàn máa ń sára sí ju tí ọba dáa lọ torí ẹ̀ ló fi já pé àjogún bá dúà nínú lọ́nà bàbá wa ọlọ́run bá ní paná adébọ̀rẹ́ bá ní gbé súnà tàbí gàbá nílẹ̀ bíbí àṣẹ ìtaàdé ilẹ̀ wọ́n ti máa ń yìí náà nù bọ̀dídíà wà ní ẹ̀rẹ̀ ilẹ̀ lórúkọ pé kí á kàn káwọ́ lẹ́wọ́ àwọn àfáà ní bí wọn ò káwọ́ lẹ́rán wọn ò sì káwọ́ àmúrjíyà tí wọ́n sọ̀rọ̀ wọn àkàràníyà tí wọ́n sọ̀rọ̀ wọn gbogbo bẹ́ẹ̀bẹ́ẹ̀ lónìí nasihatan lil umma kó ma jẹ́ ohun ìfọ́ ìsìnmá ìsìgbé tó dá lé àwọn mùsùlùmí lọ́wọ́ ká má gbé rújúrújú ká má gbé ilé wọn lọ́wọ́ ni ilé ìjẹ́ ọ̀kan bákanáà ní orísìn tí ò ní jẹ́ káwọn èèyàn lè máa dákẹ́ nípa tí ó bí àdádálé àtàwọn tí wọ́n ń ṣe anásùkúta ni àrílẹ̀ ìwà hàn àbíṣọ́n lè ó máa wàfíyánàtún láha ìyàìmá dákẹ́ ní ìjàmbá ni fún mọ̀ yìí lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn àfá àti ẹkùn wọn sọ̀rọ̀ àni ẹ̀ẹ́ tó gẹ̀rẹ́ ìbájú wọn ni àwọn ẹkùn wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ta mà fá mọ̀ kò náà ni pé kò yíó máa dákẹ́ níbi tí bá ń ṣẹlẹ̀ tí ọ̀dá ẹ̀rì láì bá ṣe pé làlórí ló ní ọ dákẹ́ bí kò ní pọ́n ìjọba ayé nígbà náà báwọn tó wà láwùjọ ńgbà náà ní á lórí kò lè sọ̀rọ̀ bí o bá lè sọ̀rọ̀ nìkan yóò lè sọ́pọ̀ ní ṣùgbọ́n nílà lórí bá kọ́ sí ẹ̀rú lè fún ọkùnfà kọ́ dákẹ́ ṣùgbọ́n láì sí lórí gan ẹgbẹ́ pé mi ò kàfẹ́ kí wọ́n sọ mẹ́dọ́mọ́ yẹyẹ mi ni wọ́n mọ̀ wá rí sílé Facebook ni wọ́n mọ̀ wá sọ̀rọ̀ ní nílò lẹ́sẹ̀ yìí nà ẹ̀rì nígbà ìwà àwọn fẹ́ tó wà fáà jẹ́ ni ẹ má wulẹ̀ gba ẹnu ọ̀nà ní ike ulẹ̀ sì mọ́ràn ọmọ ní ike rúbádé ń tọ́lọ́wọ́ bá gbé pẹ̀lú àwọn tí wọ́n jó ní mímọ̀ àáka fún wọn sọ́rọ̀ tí wọ́n ní alìmọ̀ránù insha Allah towards end of uh, that chapter bí ìsinmi láì tabaka wa ta'ala so látara ilé ìjàmbá uh, ni ẹ̀rì ìjàmbá ni eh, kéèyàn máa dákẹ́ lórí tó jẹ́ uh, àdádálẹ̀ láti àdádálẹ̀ nìkan lórí gbogbo àwọn ìtakò kí ni ó ìtakò ti ọlọ́ntà nábì míì tí a rí bákan náà ni kò sí wa lọ́rọ̀ sallallahu alaihi wasallam eh, nígbà tí ń sọ̀rọ̀ nípa haudu Eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sẹ́nu gẹ́rẹ̀gẹ̀rẹ̀ tí kálùkú ń takò pà náà bí ní haúdù àìmọ̀ká ló ń ṣe wọ́n ẹ̀rì àìdákàmà ni inú tọ́lọ́wọ́ bá fi pàn náà bí òun náà ni nàbí sallallahu alaihi wasallam ẹ̀rì nàbí sallallahu alaihi wasallam ó ní wọn húhú eh, ó abiyadu nínú lẹ́bẹ̀ ó funfun ju wàrà lọ ju mílìkì azali ó sì dùn ju ìfẹ́ tá fi mú ànábì ló pọ̀ dúkẹ́ ní adábí lójú mọ̀ sàmà áwọ́ká lójú mọ̀ sàmà ìwáyà méjèèjì ló gbé wá ọlọ́dàbí ìràwọ̀ sánmà ni ẹ̀yìn bákanáà ẹni bá mọ́nú omi yẹn òbí òtún bẹ́ẹ̀ mọ́bọ̀ ẹ̀bà so ànábì láwọn ẹ̀kọ́ wọn wá bọ̀ níjọ́ wíra kìíyàmà wọn ànábì ọmọ sọ pé ummati ummati ya rabbi ummati ummati ìyá ọlọ́mọ bá àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa sọ fún ànábì pé a ah, bọ́ sọ́bọ̀ sí sọ́mọ ìwò mọ́ táwọn ilé ìdálẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tó sí láyé mọ́ ní àdádálẹ̀ ẹ̀rì fàkóòrò sọ́kọ̀n nàbí ní máa sọ fún wọn nígbàtà mọ̀lẹ́kà bá fi kéde sálàdì òdúnàhú nígbàtí àwọn mọ̀lẹ́kà bá fi demarcation sáàrin àwọn èèyàn yà pàdánù wọn ànábí ò kàlẹ́ lé ìwọ̀n mọ́nà ni ànábí ò máa ti wọ́n mọ́ tí wọ́n tẹ́ ìgbàyínà mọ̀lẹ́kọ́ máa sọ báyìí pé innaka la tadri ma ahdathu ba'daka ìwò ma tí wọ́n dálẹ̀ yẹ nígbà tí wọ́n sí láyé máa ẹ̀mẹ́bìn ní ọwọ́ pé mo gbọ́ pé wọ́n dá nǹkan sí nǹkan lẹ́yẹ nígbà tí mi ò sí láyé máa mi ní fàákó ẹ̀mẹ́bìn ni wọ́n máa sọ fún àwọn èèyàn pé sọ́kàn sọ́kàn yáni bọ́ọ̀dán bọ́ọ̀dán tí ó bá kéṣà ẹyọ kan lẹ́yẹ sí fún ẹgbẹ́ wọn ìgbìmọ̀ tẹ́kẹ́tẹ́kẹ́ ẹgbẹ́jà súnmọ́ bí mo wà látara àdádálẹ̀ wọn náà ni ní kẹ́ni wọ́n sì má ká ní kò sí ó fẹ́ bá sí ẹlógúnbọ́ sílẹ̀ hajjá òkèṣàn kan àdígbà kan tánàbí ó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ní gádùn tí ò ní máa mẹ́nu bá gbólóhùn kí ni o eh, ìyákan so inú lágbúrú àti ká sọ wípé inú àìdá tí ń bẹ lábẹ́ pé ká ní kan fi kálukúlé ọmọ ṣe tó fẹ́ aláragalẹ̀ náà lè máa rọ́wọ́ mú kan náà lè máa yìí ni ilé bá ti látọ̀dọ̀ Abu Ali Fudayl ibn Iyad rahmatullahi alayhi náà gbà nú àwọn tí wọ́n jẹ́ ẹni ìsájú wa ni àbánà ti kú láyé ṣe sọ́rọ̀ 1200 years tó lè balẹ̀ láàfá àgbà tó dàgbà lọ́jọ́ orí jẹ̀mà mo rò pé ẹ̀ àrọmọdọ́mọ àrọmọdọ́mọ àrọmọdọ́mọ yóò máa jẹ́ fún Abu Ali Fudayl ibn Iyad rahmatullahi alayhi nígbà bàbá yóò máa sọ núọ̀rọ̀ wọn kàmà zakara wa ibatullah nígbà bàbá náà wọ́n sọ onímọ̀ nígbà tá àhùrọ̀ jù ló ń fàṣà wọ́rahu fàdánláhu alamọ̀tẹ́lẹ̀ ìfàkọ̀dùgá ṣàrí islam ó lẹ́nikẹ́ni tí ó bá wá bá ní ẹni ẹnikẹ́ni tí ó bá wá bá màtá àhùrọ̀ jù ló ń tárakùnrin kan bá wá bá ní ẹnikẹ́ni gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ ìbùsọ̀ ìlágbájá ẹ̀dàkùn sí mo lè máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹ̀dàkùn lágbájá sí mo lè máa gbọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ láwọn ń ṣe ẹ̀dàkùn lágbájá gbogbo yìí ni ó lè má sí níjọ làmà wákọ̀ àtìlẹ́fìd náà ṣùgbọ́n gbà fìdí náà ti ṣẹlẹ̀ ó ti di pé shine your eye ẹ̀la ojú yìí dáadáa kẹmọtalẹ̀ nígbà wọn kọ̀dìyà níyà tí wọ́n fi dúdú bọ́ọ̀n bàbá wa lójú nílẹ̀ Yorùbá nílẹ̀ káàrọ̀ jíire ní jọjọ bá ojú wọn làtàn kí ni wọ́n ti tí wọ́n dánù ló bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìrìnà ìrìnà ìsárùdín ìwárùdín ìtẹ́lẹ́ka àti pé àṣàrù Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nìí láti ní káńtà àwọn ọkọ̀dìyà Abu Ali Fudayl ibn Iyad rahmatullahi alayhi

tẹ́niyàn wá tọ́ka rẹ̀ sẹ́ni tó jára dáadáalẹ̀ kò tọ́ka rẹ̀ sẹ́ni tí ó rẹ̀ lànà nẹ́bí bó ṣe tọ́bó ṣe yẹ fakọ̀dìgá ṣàlẹ̀ islam wọ́n lè rọ ẹniyẹ ti jàmbá islam ẹ̀rẹ̀ wàfẹ́rù àdókòlá alásọ́hìbùn bídáyí ta iná hù yasùdúnà ánìlẹ̀ haq olódọwọ́ ní o ẹwùjọ́ náà tó ti ń ni ọjọ́ ẹgbẹ̀rún ọdún ó lé olódọwọ́ ní ẹ̀ṣọ́ra ìmá wọlé tàwọn aládàdálẹ̀ fa iná home yẹ̀ṣù dúnà anil haqqi pẹ̀lú báwọn aládàdálẹ̀ gẹ́rí ni wọ́n a máa dínà òdodo wọn fi jẹ́ rí òdodo ọ̀rọ̀ ẹ̀rì torí kí ni ó torí ìfẹ́ inú tí ó fi gba láàká ìgbójú ọ̀pọ̀lọpọ̀ bákaná ẹlẹ́kẹrin inú àwọn nǹkan tí ó sọ ìròrí النص عن البدع وأهلها نقد للميثاق الذي أخذه الله ولا آل العلم من البيان وعدم الكتمان وتوعدهم الله عز وجل بأشد العقوبات إن كتموا ما لم يتوبوا ويصلحوا ويبينوا ẹnu tó sọ bí tí ọ̀dá òun náà ni àdéhùn tọ́lọ́wọ́n bá gbé pẹ̀láwọn onímọ̀ gẹ́gẹ́ mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan lọ́wọ́ ti mọ̀ pé ọ nílé sí alẹ́ amúrù bil ma'rufi wan nahyi anil munkar mọ́sí ẹ̀yẹ̀ kọ́kọ́ jẹ́ àfá àná orítọ́ ọba jẹ́ àfá ẹrù lè mọ́ wọ ọlọ́run púpọ̀ gbogbo ẹ̀yà pé kò pọ́ sílù fún mùsùlùmí kó mọ́ jẹ́ mùsùlùmí níwájú ọlọ́run ẹ̀rì kó mọ́ ní inkar al-munkar wal amru bil ma'ruf nínú gbéṣi ayé ẹ̀ lọ́rùn púpọ̀ bí ipò ẹni bá ṣe tó ní ẹ̀sìn àwọn tí wá máa ń wọ̀ lọ́rùn jù kò náà làwọn wo àwọn tí wọ́n pẹ̀lú àwọn láàfáà tí wọ́n jó ní mímọ̀ yóò wọ̀ wọ́n lọ́rùn torí wípé àwọn láti síwájú láti káwọn èèyàn máa tẹ̀lé wọn ẹni kọ̀ọ̀kan wọn ibi kíbi tí wọ́n bá sì gúnlẹ̀ sí wọ́n mọ̀ láwọn èèyàn tí wọ́n máa wù wọ́n kọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tó sallallahu alayhi wa sallam wípé ìtẹ́ mọ̀ ní ẹgbọ̀dọ̀ ló ara nílò rẹ̀ náà ní fa kárílá burú wá sọ̀rọ̀ káàkiri ní ká enjoy àwọn èèyàn fi ẹmọ́ sí kárílá burú kára wó bù má sọ ká má dákẹ́ tòbí ẹ̀rílá burú pé láàfà kó kà máa jẹ́ ló fẹ́ mú kó máa súnmọ́ ló máa lóbi bẹ́ẹ̀ lọ kó máa ṣe bẹ́ẹ̀ lọ àdéhùn tọ́lọ́wọ́n bá gbé pẹ̀lẹ́ nìkẹ́ni tí ó bá jẹ́ àfá àláyé rẹ̀ aka àdéhùn ní fún wa insha Allah bákanáà lẹ́yìn náà ọlọ́run bá wá promise gbogbo ẹnikẹ́ni tó bá padà wá jẹ́ àfá tójú rẹ̀ tó ń tí ọlọ́run fẹ́ kójú ẹni tó jẹ́ àfá ò tó ọlọ́run promise ẹ̀ 2 verse 159 160

lẹ́yìn ìgbàgbé mi ọlọ́run ti sàlàyé ẹ̀ nínú alùkùránì tó ní yékéyéké èyí tí òye yé nínú àlẹ́bí náà ti tó sàlàyé ó yẹ kó yé ẹ̀rìn ọlọ́run ni ìlàyé kayẹ̀lẹ̀ ánùhùn wọ́n gbogbo yé kí àwọn èèyàn tí wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni òye gbà fún wọn sàmàlábá ló sẹ́ ìpè nìkè sí bọ́ yẹ nígbà trillion times yàmá dédé orí rẹ̀ ní òmọ̀ sí àtìkọ́ ọ̀bá sínú àwọn tí wọ́n níwà abú ọlọ́wọ́ bá fi wọ́n wọ́n lé pé nìkan ló ẹ̀ẹ́ ọlọ́run ní yàrá ánàhùnmọ̀ ọlọ́run níbi dọ́dé ní ọlọ́run kó máa bẹ lórí àwọn abẹ́ àwọn àfáà tí wọ́n mú òdodo tí wọ́n ní sọ torí ipò torí iyì torí gbajúmọ̀ gbogbo kálukú àwọn àgbẹ̀rẹ̀ àrẹ lálùsúnà àwọn àgbẹ̀rẹ̀ àrẹ lálábí àwọn àgbẹ̀rẹ̀ àrẹ sọ́ọ̀sọ́ láyé ti ṣe wípé wọ́n fún papá mára ní láyé tí wọ́n ti ní bùkátà sí kẹ́kọ̀ọ́ òdodo wọn kí ẹ sígbà tí mú ayọ̀gbẹ́ mú ní ọdún bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ní ṣàdédé kan ni àwọ̀ òdodo láwà òdodo látẹ̀lé Allahu azza wa jalla oníwòlá ayíká yẹlẹ anuhumullah gbogbo àwọn tí wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́sùn lè dá fún wọn wọ́n yẹlẹ anuhumullah àìnú ìpè àwọn tí wọ́n máa ń ṣépè láyé ó tó dorí àwọn náà ọlọ́nìyàn lẹ́fìnà táàbù àwọn tẹ́pẹ̀ yíò ní sẹ́mọ́lá lẹ́fìnà táàbù òun láwọn tí wọ́n bá túbá wà áṣìláhù tí wọ́n wá sí àkúnsí ẹnu tí wọ́n ṣe lóògbọ́ tí wọ́n dákẹ́ láì sọ tó jó dodo tó pé àyè tó yá ti sọ bá bá sọ̀rọ̀ ń bẹ̀ àbàtẹ́gẹ́ àdáwà alẹ́ fáwọn èèyàn àyè tó yìí ti yá tó sọ dodo àṣọ irọ́ but àṣọ dodo àwọn èèyàn àdíkásọ ìlójú òdòdó nígbà tó bá ikú bá ti rọrùn fáwa náà láti sọ ẹ̀kọ́ kó wá ń papá mara wọn sì ṣe lérí ìyàkan fún wa jẹ̀má ọlọ́ni wò láàrí kẹrẹ láàrín ohun wà gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ ibi dada ọlọ́run ó máa bẹ̀ lé lórí bákan náà wọ̀lẹ́ láàrín ohun láàrín èpè táwọn èèyàn bá ń ṣe káàkiri ayé yóò mọ̀ nípa ṣe méjì ti ẹ̀nà ọlọ́ni ilẹ̀ ilẹ̀ ni tí wọ́n ni ọjà àfáà ni ìjọba sá ti dódòdó ni díẹ̀ náà lẹ́sìn máa bá wọn wà áṣùláhù táwọn aṣàkóso tí wọ́n dákẹ́ lé lórí ìdí ìdákẹ́ wọn lé lórí ni tó ti bàjẹ́ ọlọ́ni kí wọ́n ṣàtúnṣe ẹ̀ bàbá yíyanu kí wọ́n wá lánú wọn sọ̀rọ̀ ìyàwó aláwọ̀sọ̀rọ̀ tí nǹkan báyìí bí wọ́n yọ sí ẹ̀ǹtẹ́ ìwà gbọ́lẹ́nu wa lódodo tó yá ti sọ tẹ́lẹ̀ òun náà láàmà wá ìyẹn lè máa síríọ́sì nígbà méjì ọdún máa síríọ́sì nígbà méjì kú lè ṣe ìtìbànún wà ìdìbàrún kama fi hankari alìyàn وصحابي الجليل أبي همامة الباهلي صدي بن عجلان رحمة الله عليه ولم تبان فهم كبابنا النبي كل شيء إقبالا وإدبارا gbọ̀nkaná ni ma nígbà tí yóò síríọ́sì àgbà tí àìsíríọ́sì yóò mọ̀ wọnú àlámọ̀rí ayé èèyàn gbẹ̀yìn ọlọ́mọ̀bá ní kí síríọ́sì nẹ́ẹ̀sì ọgbà ní ìgbésí ayé ọlọ́mọ̀bá sí dáadáa fún irú wọn ọlọ́mọ̀bá ń sọ̀rọ̀ nígbà wọ́n ti ṣẹnu wọn ló ń bọ lórí òdodo tí wọ́n lórí òdodo ò lè sọ tí wọ́n ń dákẹ́ ẹ̀yẹ́rù ń bà wọ́n ẹ̀yẹ́jú ti wọ́n kìnnìkan ṣe wọ́n níta wọn padà wá ronú pìwàdà àwọn aṣọ ogun tó yẹ kí wọ́n máa sọ dára yí fẹ́ gbọ́ lẹ́nu wọn ní òdodo àti tí wọ́n fẹ́ gbọ́ masálàyé ẹ̀fáwọn èèyàn tó gbé ìṣẹ́rù ẹrù ọlọ́ni ọlọ́dẹ̀bà wùlá yíká àtúbọ̀ alẹ́ ìhìn gbogbo tọ̀gbọ́n rọ̀hìm torí bí ní ọlọ́wọ́ bá lọ́bá tí ó gbá tó bẹ́ẹ̀ ní ìmúnẹ́sùn ni ọba tí ó jẹ́ ọba aláàánú yẹlá bí wọ́n sọ fún wa pé fàmàní àpìlá àbí ilẹ̀ ààyà wà àmzálìhà ẹnikẹ́ni tọ́lọ̀ bá wá ní káyà yìí kó yé ó sì ṣe láká yìí مدارة للناس ومراعاة لخواترهم Irú ẹni bẹ́ẹ̀ ni ó mọ̀ wá fi ń tí ó dòdòdó paná lẹ́ni tí ń ṣe mọ̀dára náà tẹ̀láwọn èèyàn ẹ̀rì tàbí sí conspiracy àbí nẹfà àbí ìfẹ́ káwọn èèyàn orílẹ̀ ní sọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní ilá ń من بطشة الأمراء والحكماء كما سبق أن تفضلتم بذلك oyún fí ẹ̀ يوم àwọn kí ni o ìjẹni nípa àti ìjẹni níyà àwọn olórí ìlú olórí ìlú so tó ti bẹ́ ẹlùmí tí ó ṣe pé rúyà bẹ́ẹ̀bẹ̀ ńlẹ̀ fóònù náà tó bá sọ tó tó lòdó ṣùgbọ́n sọ àtẹni tí ń fí ẹ̀ pé ìyà yí ń bẹ́ẹ̀lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní sọ nítorí ẹ̀ ẹni tí ìyà yẹn ń bẹ́ẹ̀lẹ̀ promise ìbú ń bẹ́ẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn ajẹni ń parí ayé tó ń fi wá dákẹ́ olẹ́sìkìsì níwájú ọlọ́run ṣùgbẹ́ni tí ọ̀dákẹ́ tó ń sọ pẹ̀lú condition yẹn náà olóore láspẹ̀tì yẹn jù lọ olóore láspẹ̀tì yẹn jù lọ ó sì ṣe sùúrù lórí pé wọ́n máa jẹ níyà náà jẹ níyà lè ìyànà nàbí sallallahu alaihi wa sallam nígbàtà nàbí ọmọ sọ́nà rẹ̀ òní afdalul jihad jihad tó dáa jù gbọ́nà àjíyàbù tó dájú wọn náà ni òdodo ọ̀rọ̀ tá a sọ lọ́dọ̀ ọba jẹ ní pa pé kómi lè kómi ogun tó bá sí lọ́sẹ̀ house ní pàwàkọ́ tó padà rí wa mọ́bà wá rí mọ́sán ní ẹ̀yọ́ ọ̀sìn ni mú wa kúrò láyé tó wọ́n lóòjú sí bí ọ̀tẹ̀lé wa ni ó lè afẹ́ ó lè yá láyà tó mọ́ já sáájú ni tí ó mọ́ bọ̀ lẹ́yìn wa ni gbọ́gbọ́ wà ju sálé ọmọ asálé lọ wó délẹ̀ kò rí bẹ́ẹ̀ bá máa sọ́sọ́ ájú rẹ̀ ni wé délẹ̀ kò lè rí bẹ́ẹ̀ fún wọn náà àmì ó tún gba pọ̀ ní lọ́wọ́ rẹ̀ ìjẹ́ ìṣẹ́lẹ̀ ìdámbẹ̀mẹ̀ sí ìgbẹ̀rẹ̀ yọ ọdún johnson àbọ̀dún mẹ́rin ni ojú ìyọjà wáìwáì jama ilé ìjẹ́ ọ̀kan ìta bá rí àwọn èèyàn tó yẹ pé irúbẹ̀rù bẹ́ẹ̀mẹ́lẹ̀ fún ayẹ́lẹ̀ ní ẹ̀sìn ṣùgbọ́n ẹni tí

onífà àhàdúhùmá fàbàfàstò ó ní àkòdùkẹ́ alákọ̀ọ́kọ́ tí mo ala ní ẹ̀ mo tún ta fáwọn èèyàn mo sọ owó ẹ̀ fún wọn oníwà àmàlẹ̀ àhà oníṣùgbọ́n àkòdùkẹ́ ẹlẹ́kejì fàláwó bàtàstò hù ó ti àwọ̀sàgbàlà hàn tí mo bá túlẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé gbogbo mi nídànù àti fún ó bẹ́ẹ̀ lórí àwọn àfáà nílẹ̀ ní ṣe pẹ̀lú kí ni àwọn alfitani àwọn fìtínà tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọba sáàlì láyé máa wàjá orí lè hùkán àti àpòsí tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olórí ìlú olórí ìlú tí wọ́n ma fi gbákan bọ̀ kan nú tí wọ́n ma sa wọn ọmọ lẹ́yìn wọn básúbású àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ni wọ́n ní yẹni àbúrò rẹ̀ lágbà lérò pẹ̀lú kí ni o pẹ̀lú ọ̀rọ̀ yìí wá alìmọ̀hí mú ayọ̀ ẹ̀kọ́ lákòótán kò náà ni wípé ma dákẹ́ lórí kí ni o àbíká sọ pé kan fi kálukú lẹ́wọ́ máa ṣe tó bá fẹ́ èsì lórí ọ̀rọ̀ ìsin wa torí lórí àlámọ̀rí ayé yín gan ẹ̀yin ò sí bẹ́ẹ̀ bó ṣe wá nínú lérí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo èèyàn bá ti ẹwà nígbà tí wọ́n bá ń gọ́ àwọn tí wọ́n bá jẹ́ àfáà tí wọ́n jó mímọ̀ tí tí wọ́n gbọ́ yí látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì ẹ̀ wọ́n bá gbọ́ yí bó ṣe tó àti bó ṣe yẹ wọn ní rí ọ̀rọ̀ nì kí wọ́n mú ní bàbá àwọn ní ni ó kí wọ́n mú ní ọ̀rọ̀ يفعل ما يشاء كيف ما سنتم إنه لا بد من الجماعة نسقط عن أهل البدع أو البدع والحوادث òun náà ni pé ìmá dákẹ́ lórí àdádálẹ̀ àti àwọn tí wọ́n ń ṣe ní sàbàbọ́n ní àsìdábí hawanu al'ummatin islamiyya a máa ṣokùnfà yẹpẹrẹ àbùkù ìrẹ̀wẹ̀sì àti ìrẹ̀yìn fún àwata jẹ́ mùsùlùmí wàtàsọ́lù ti adúwé aláìyà a sì máa ṣokùnfà káwọn ọ̀tá wa kí wọ́n gorí wọn وذلك أن الله عز وجل كلفة تركوا لهم بصد وتعين وعد لهمة بحبسها من العذاب والحلقة ما دام فيها المصلحون promise ọlọ́run ọba ni pé ìjọ yìí ìparun ní báyí alùbáwò ní báyí fìtínà ní báyí lápapọ̀ lóòrùn ju àgbàta bá rí láàrin yí àwọn tí wọ́n ń ṣàtúnṣe kama qala Allahu ta'ala ẹgbẹ́gbọ́n ọba ti fún wa nínú Suratu Hud nǹkan bí ayà 117 kí lọ́wọ́ bá sọ wọ́n wa ma kana rabbuka liyuhlika al-qura bi dhulmin wa ahluha muslihun ọlọ́run ni kò rí ṣe ìṣe ọba rẹ̀ Muhammad kìí ṣe ìṣe ọba tó dára yín liyuhlika al-qura bi kó wá ṣe báwọn ará àlúta afẹ́ parun yẹ mọ́sílẹ̀ ìwò náà ni wọ́n wọ́n ṣe àtúnṣe àwọn àti ìṣe tó kù díẹ̀ káàtó láàrin wọn ṣùgbọ́n ara wọn tàbí wọ́n ṣàtúnṣe láàrin wọ́n yóò ṣe láàrin ìsìláàwò láwà sọ kó wà àtúnṣe wo láwọ́ báwọn èèyàn ṣe ìdàsákàtà hàmìlẹ̀ ilmi alẹ́yìn kárí ìbílẹ̀ ìwọ́n hawaii fi nígbà táwọn afá bá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ àfáàwò ni wọ́n sọ pá fi yínyìn lọ́jà máa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá sọ láyé nínú suratul jinn kàbíyàyà 16 lọ́ni law istaqamu ala tariqati la asqaynahum ma'an ghadaqa lọ́ni tí wọ́n bá dúó déédé lórí ojú ọ̀nà tí mi ọlọ́wọ́ bá fọwọ́ sí tí mo faramá tí mo lakalẹ̀ látorí ahá Muhammad sallallahu alayhi wa sallam lọ́lá fún wọn ní omi rọrùn omi ìsẹ̀rí omi dáadáa á fún yín mu فهل من ركب البدع وتنكب السنن ممن استقام على الطريقة التي أمر بلزومها في وجوه من الجماعة tọ́lọ̀ fi promise pé tàbá dúró lélé lórí ojú ọ̀nà ni wọ́n ṣe dáadáa báyìí fún wa tẹ́lì bí ń ṣe bídíà tó wà lórí ojú ọ̀nà ẹ́ wọ́n ìdá sákàtà àrílẹ̀ ìgbé famata sayalamun nas annahu alọ́lọ́bí bídí ìrìnlẹ̀ níjò làwọn èèyàn tó mọ̀ wípé àwọn ilé yìí gọ́ aládàdálẹ̀ ni wọ́n ìlànà tí wọ́n ti rìn kìí sí ìlànà tó yẹ káwọn èèyàn máa rìn o bẹ́ẹ̀ lọ́wọ́ bá sọ láyé mi inú al-Qur'an al-Karim وذلك في سورة الحج قرآن شابتر 22 nǹkan bí ẹyà 14 ọlọ́ni alẹ́sìnà ìmọ̀kànnáhùn fi ardi ọlọ́ni ìráwọn èèyàn tó ṣe rí pé ìmọ̀kànnáhùn fi ardi táwọlọ́n bá fún wọn ní agalẹ̀ tàbá fún wọn lórí ilẹ̀ nígbàtí wọ́n ń sayé ẹnìkan mọ̀ wọ́n asọ̀wọ́dẹni táwọn èèyàn mọ̀ wọ́n ti sáré wọ́n rìn káàkiri ìlú ní ẹnìkan òsè ilé ilé ẹnìkan òun rọ́tẹ̀lé wọn wọ́n jẹni táwọn èèyàn rọ́tẹ̀lé wọ́n jẹni tí bí àkíṣì fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àtẹ̀kínu ni ẹjẹ̀ máa wọ́n ti gbẹ́lẹ́ bá sọ̀rọ̀ ní gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ jẹni ìjẹni wọn nígbọ́ tó wọ́n sọ̀rọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ lórí pé kọ́mọ̀ ti sọ̀rọ̀ lásán lábáyìí láì ti kankan sí orí àwọn wọn láti ti microphone ní nǹkan kan ní wọ́n ti sáré gbé káàkiri gbogbo ayé ọlọ́gbà bẹ̀rẹ̀ sí ìlànà ìmọ̀kànnà fún fẹ́lẹ̀ àwọn táwọn ọlọ́mọ bá bá mọ̀kánà lórí rẹ̀ ẹ̀sẹ̀ ṣe kànjá náà mọ́lákàní eh, àbábá sí wọ́n ní kí ni o eh, ọba àmì ìrọ́nì àwòrọ̀lú ìsáni àbá sí wọ́n lórí ìlú sí wọ́n pẹ́sidẹ́ntì asá fún wọn ní ìkápá kan lórí ilẹ̀ ní ọlọ́ni akọ́mọ sọ́lá tí wọ́n bá ní ẹni rí nígbàbá fẹsẹ̀ wọn ilẹ̀ tán rìsọ́ọ̀tì jẹ́ ní rí wọn náà ní akọ́mọ sọ́lá mú ìrún wà átọ́wó àjìzàkà ọlọ́rin wọ́n sì ní fọ́rọ̀ sàkárí yọ wọ́n ní fi ṣeré wà ámọ́rọ̀ bí ma'arúfí wọ́n sì tó máa pàṣẹ dáadáa wà náà hó àrìnrìnkà bẹ́ẹ̀ wọ́n sì máa kọ́ntí àní ò máa kọjí ọ̀dá táwọn àgbààgbà àfáàní táwọn máa jẹ́ lówó bọ́bá wá dákẹ́ nígbàtẹ́ ní pé ogun aná káàmọ̀ sọ̀rọ̀ ó kí ẹ̀yìn ẹ máa bá ń zòó àwọn ń sọ̀pọ́ọ̀tì yín inú ìyẹn kò sí láì bí mẹ́ ẹ̀hẹ́ ọjọ́ òṣìṣẹ́ náà nù ṣùgbọ́n ìwà dákẹ́ ìdákẹ́ ní pé ẹ̀hẹ́ nǹkan kí náà wọ́n ń sọ ní wọ́n náà wọ́n náà ń ṣe ti ń bẹ lára yín ẹ́ kíláàbà ní súnà fẹ́ mọ́tọ̀ fi ń bẹ lára yí jama tó fàálì àṣàkì tó rà ní nǹkan ní bídà àwọn tí wọ́n dákẹ́ ní ẹ̀bá sàálùbọ̀ fún ilé ọdún kan ní jama tí ò ní bídí àkànwó gbogbo tí ò rẹ̀ bídí àkànkan sọ̀rọ̀ ń pa wọn láì jẹ́ kí wọ́n fún lókùn lọ́rùn tójú ìnáà ni ojú ni personality kálukú ìnáà ni àwọn sì bóòdù ẹni tí wọ́n bá lálàdé ní àwọn ìṣúná wọ́n lálàdé ẹ̀wọ́n sọ́dọ́mọ́ yẹyẹ náà wọ́n afásún náà ni àgbó wa sẹ́nu ẹ̀ ló bọ́ ni sẹ́yìn sáà ń jẹun ẹ̀ńdá ní razúdà ẹgbẹ̀rún mọ́lẹ̀ alhamdulillah fàálẹ̀ asàkìtú náà ní nǹkan rẹ̀ bídà yìí àwọn tí ò rí níbi àtakò tó tún ṣe tẹ́lẹ̀ tí ń tako bíbí àdàlù náà tó ń tako tó ń bẹ̀rẹ̀ ní súnnà nínú amara bil ma'rufi wa naha anil munkar sírò ẹni yẹ láàkà kúnnú àwọn lẹ́fíra ya mọ̀rún na bil ma'rufi wa yẹ hau da anil munkar inú ọ̀tẹ́ ń pàṣẹ dáadáa nínú àwọn tí ń kọ́ bàjẹ́ wọ́n iná takọ́mọ́ asọ́hábà tó rẹ̀ wà lọ́lọ́rí alẹ́ ajmáyìn nígbà tí àwọn sàábí ànábì tí wọ́n dúó tán tí wọ́n dúó dáadáa wọ́n sáábì Eh, alásúnnà tí wọ́n dúó tọ́ lórí súnnà báwọn náà ti ń sọ fún kálukú wa náà lè ní pé ká dúó léyìn wá sí sí ọwọ́ wa nìkan níbi bá ṣe pa ní sí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ìyẹn gbára lékè ni ìgbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run mọ́ sáláì kan wa lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀ tó bá gbégbé ṣe ti wá àti sáláì mọ́ sọ nígbà sàábé dúó tọ́ lórí súnnà nàbí àtàwọn tí wọ́n tẹ̀lé wọn jàmáà lámìyọ yẹni lámìyọ bá délú wọn ò gbé nǹkan kí nǹkan wọn ní ẹ̀sìn wọ́lọ́m yóò dìtú wọn ò sì dáadáa lẹ́nu ẹ̀ṣẹ̀ wọ́lọ́m yóò kírú ma zọ́harọ̀ nínú ìgbédà àwọn táwọn èèyàn dálẹ̀ lójú ayé tí wọ́n tẹ̀ka fún wọn máàkì ẹ̀ wọ́n sì dákẹ́ ní lórí ìgbẹ̀ ìmọ̀ ìbára ló mẹ́ sí dóhun láà bẹ̀rẹ̀ ọ̀sánàfò rahmatullahi alayhi kánú yóò nọ́fẹ́rú na bí adìna bí i àfẹ́ni bí bí i àti òkú kéré tó rí àwọn tàbí sáájú yìí àwọn ilé sáájú wà yìí wọ́n bá ti dìtẹ́sì ẹ̀ lára ìyẹn kan lára afá kan lára àlú kan láwùjọ kan nílé tó kan mọ́sálásí kan ní òjọ kan yìnbọn fèrò nàbí ní adúnàbí ní àfihàn wọ́n tẹ́lẹ̀ yẹn kéte agbẹ́dá sí wọ́n wọ́n lóye gé sí ẹ̀ wọ́n ti tako ní ṣe ẹ̀rì wọ́n tako ní ṣe kamakọ́ lábúrí faraji ìgbìyànjọ́ sí wọ́n wọ̀kánú yìí na fèrú na lè kú lè mọ̀tẹ́dẹ̀ ẹ̀yìn ẹ̀rì ìdí wọ́n kọ́ sọ́nù wọ́n ni sálàfù kánú na fèrú na ní adìnà dédé àtẹ́yìn àwọn tí wọ́n jẹ́ sálàfù wà ní bíbí àti wo kéré tó rí yìí na fèrú na níhà wọ́n máa wọ́n àwọn èèyàn ìgẹ́sì ẹ̀ àtẹni ń ṣe bíbí àtẹ́ta rẹ̀ wọ́n máa wọ́n èèyàn ìgẹ́sì ẹ̀ bọ́sí ma ń wọ́nù àwọn èèyàn gẹ́ẹ̀sì dídí àtàwọn èèyàn ń ṣe at the same time wọ́n ma ń wọ́nù àwọn èèyàn gẹ́ẹ̀sì àwọn tí ń ṣe dídí àná iléjì wọ́n ma ń ṣe ìdẹ̀lẹ̀ ló lé báwọn àfá ìyàlú súnnà ẹmọ̀tẹ́ ìgbé súnnà ولذلك إن يرفض في الله عز وجل مشارق الأرض ومغاربها كما وعده بماذا بزمن قصير وأمد وجيز في عمر الفضحات ọlọ́run fi àlùbáríkà sí ìgbìyànjú àwọn sàhábà náà ìdí bí pọ́lọ̀ ń jogun east ayé àti west ayé fún wọn lásìkò tí wọn ìgbìyànjú tí ìgbọ́lọ̀ ní ìjàtà àti sáwọn sàábé ní lásìkò tó kéré pẹ̀lú ogbó táìmù wọn tí wọ́n fi ọpẹ́ẹ̀tì níjọba wọn báṣkò yẹ́ ti kéré tó lè ibi tí wọ́n gbàdé láyé Usman bin Affan radiyallahu anhu ìsìláàmù ti rìn kọjú àwọn Pakistan yẹ gbogbo ẹ̀yẹn náà pé ní baladi sandi ìsìláàmù ti dé bẹ́ẹ̀ ìsìláàmù ni Muawiya bin Abi Sufyan wọ́n ti dé tọ́kì wọ́n rìn káàkiri káàkiri láti ẹwọ bí ẹwọ ẹwọ ومن عرف مدى انتشار البدع والمحدثات ان كان دوبا ما دويت بدي ابي من سبريد البدعة العقدية والقولية والعملية في الأمة اليوم ẹni bá mọ̀ bí dídí àbí ọkàn dídí àti àsọ ìfẹ́ inú sísọ àti dídí àti ní ìṣe ìlú ọ̀nà sí dídí àgbàwà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni ẹ̀lùmídà ilẹ̀ àkọ̀díyà wal qawliyya wal fi'liyya ẹni bá mọ bọ́n bí àtàbọ̀ ìṣe spreadi tó láwùjọ àwọn mùsùlùmí lè ní jama láyé àtàájá ní zilliha wa awaniha kò ní ṣe mọ̀ pé wá ìdáwọ̀ àwọn mùsùlùmí fi ń já sẹ́yìn wá ìta fi wá yẹpẹrẹ láwùjọ matasọ́lú ti adúgbò aléyà wá ìtàwọn ọ̀tá ọlọ́m fi jẹ gàba lé wa lórí so ìṣe pé lánàá àwọn

أن من لم يكن على قدر دابر هذه البدع لم يكن أعطى الإسلام حقا ẹnikẹ́ni tó bá jẹ́ àfà tó ní súnnà tó bẹ̀rẹ̀ lé súnnà yọmọdé ní ìjágbà ní àfà ló sájẹ́ bẹ́mọ̀ ní ṣe fúlání ṣe fúlání ìdír fúlání mọ̀dír fúlání ìlmọ̀álìmọ̀ fúlání kaza wa kaza ti bẹ́ẹ̀ lọ́ni ìlmọ̀rọ̀bí kaza wa murshid kaza tí wọ́n ni bí ò bá mọ́ sapá kó gbìyànjú àlàkọ́tí ìdàbírí hàrí ìdídà lórí pé bóòrùn láti gé bọ̀dí àwọn aládàdálẹ̀ táàfi ká wọn lọ́wọ́ kò tí dídí àyí òsè ní máa spread mọ́ làmìyàkùn akọlù islam àpapọ̀ ẹni yóò fún islam ní ráìtì tí ọ tọ́ sí kódà ní máa ti ń fòókò ẹ̀sìn jẹun ni wọ́n fi ń sára ni wọ́n fi ń wọ́sọ̀ ni wọ́n ń kó ságbádá كما قال شيخنا شيخ الإسلام الإمام ابن تيمية رحمة الله عليه لم كمان فنكم ولفكل من لم يناظر آل الحالي ẹnikẹ́ni tí ó bá ṣe mọ̀názọ́rà pẹ̀lú àwọn alìlèhàdì mọ̀názọ́rà tí wọ́n gbà lérò ń bẹ̀rẹ̀ kò pọ̀ dẹ́nà kó ní pé alìlèhàdì yòókó ìwọ̀n náà yòókó wọ́n ní sọ̀sọ̀ kú sọ wọn ìwọ̀n náà máa ṣe rọ́dùn fún wọn alámọ̀názọ́rà náà ìlàgbọ̀n ẹ̀sọ́ tí ẹ̀sọ́ ìyàwó èèyàn kó rọ́dù fún ìta bá pàdé ní ilé ìdájọ́ jòkó ṣeré ẹ̀ọ́ sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ ní àní òpin ẹ̀dájọ́ jòkó jẹ́ ẹ̀fẹ́ bá gbọ́ sọ́gbẹ̀ ní mọ̀nà sọ́rọ̀ wọn mọ̀nà ọkọ́ṣẹ́ wọn mọ̀ àwárà ẹ bá gbọ́ yé ni kí ní jòkó àwọn pẹ̀lú jòkó tí ó dálẹ̀ jẹ́ ìdáfìtì náà tún lẹ́yìn ẹ máa sọ ń bẹ́ẹ̀ bìlébù bàbá abadi forever ṣe kùn Islam fẹ́rẹ̀ tẹ̀lé yà wọ́n ní fàkúlù mọ́ lọ́m yóò náà dé ahìlálẹ̀ ilẹ̀ hajj wọ́n ní bídà yìí ẹni tí è bá zírú mùná zọ́ra báyẹ mùná kọ́ṣà báyẹ mọ̀háwára báyẹ táàfi dé kọ́ṣà mùná zọ́ra tó ṣe pé yóò gé bọ̀ọ̀dí wọn ni kò ní jẹ́ fún wọn lè mọ́ spread ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń sọ nǹkan kí nǹkan tí wọ́n ń fọ́n kánú ẹ̀sìn àti ṣekúṣe tí wọ́n ń ṣe wọ́n lè rú ẹni bẹ́ẹ̀ lábíyàkùn àtọ́lẹ̀ ìsìláàmù àpá ẹ̀yẹ òfún ìsìláàmù lẹ́tọ́ ìsìláàmù kò fún ìsìláàmù tó ló ń jẹ́ mùsùlùmí lé lórí ní kò fún lẹ́tọ́ rẹ̀ wọ́n ni wọ́lá wáfá bí mọ́ jíbilẹ̀ ẹ̀mẹ́ wọ́n ìmán ìtí ìmọ̀ àti ìgbàgbọ́ bí ìkó èsì lọ́dọ̀ ẹni ó nímọ̀ tó nígbàgbọ́ irú ẹni kò fún ìgbàgbọ́ yẹn ní tó tọ́ ولا حصل بكلامه شفاه شفاه الصدور لا حصل بكلامه شفاه الصدور وطمانينة النفوس فكنا سني wípé bó ṣe wà yẹn ni ọ̀rọ̀ tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá ń sọ ní kò ní sáyé kò ní mú àìsàn ọkàn fúò ọ̀rọ̀ rí o sì tó fi ní láyà èyí tó fi gbé ní bí àrí súnmọ̀ ẹgbẹ́ wọn lórí àmọ́gún àdíkún ogún wọn tàbà lérò náà ni pé kí wọ́n ṣe rọ́dùn fún wọn lórí tí wọ́n ṣe tí ọ̀dá ìmọ́rù gúrùdù wọn rí gbogbo ẹ̀bá tàbí ní súnmọ̀ ẹgbẹ́ wọn náà dálé lórí bóyá ìyẹn tàbí pàṣánátì wọn pàṣánátì wọn jíjẹ sí ọlọ́run bí ilé fúlọ كما قال محمد بن محمد بن محمد العبدري يعني المركز في السنن <clears throat> بس يوم صارنا وتوجه لساجي وكانوا يتصدقون بأعراضهم على إخوانهم المسلمين àwọn ẹni ìsájú wá ní ọjọ́ ní ọmọ ìyá wọn bá sọ bí ò sí sí wọn ọjọ́ wọn máa ń fi ẹsẹ sọ́dápọ̀ ní lẹ́ni ẹyọkan ẹrẹ ní ó capitalize lé lórí kókókókókókókó wọ́n mú mi wọ́n tẹ̀ mí wọ́n gbó mi wọ́n ti wá tí nínú táǹkàkà ní ẹ̀yọ̀ ọ̀rọ̀ wọ́n bú mi wọ́n tẹ̀mí ní à ń sọ̀rọ̀ fún ìyẹn dẹ́sìn basubasu wọ́n sọ̀sọ̀ kú sọ wọ́n spread àfídà sí ọ̀dá àfárù sí ọ̀dá láwùjọ ọ̀tọ́ jẹ́ mùsùlùmí lẹ́yìn sí wa mẹ́ ẹkùn wọn sọ̀rọ̀ sí mi dáadáa òkun lẹ́kùn ní ìgbà òde wájú mi ẹkùn yẹ ìwọ̀n ọdún gbọ́n kan yìí ṣekùn islam ní ṣe rahmatullah yari wani wala afada kalamuhu al-ilma wal yaqin ẹni tọ́rọ ẹ̀bá nígbà nínú àwọn àfáàrí lá àfáàdá kàlámùhù lè ilmà wọ́n yẹ kí ọ̀rọ̀ rẹ̀ ní kò ní máa sí mọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀sì lárídájú ò ní máa sí bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rì bákanáà wakọ̀dí àwùjábá wọ́n lọ́gbọ̀n nínú ìmọ̀ nàbí rọ́sùn wọ́n ní torípa lọ́wọ́ bá ti ṣe lọ́rọ̀ àyàn láti nígbàgbọ́ sáà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìgbàgbọ́nù ń bẹ láyé ó ṣe é ṣe ìgbàtí ò sí láyé wọn náà ìyẹn náà ṣe é ṣe wàmílẹ̀ ìhìmáni bí nínú wà nígbàgbọ́ sí ànábì tasdiquhu fi kulli ma akhbara bí òun náà lè ká gbà ànábì lólódodo nínú gbogbo information tí ó bá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ilé ìyá ibi ìtako nǹkan kan ní iṣẹ́ babalábábá wa níjọ́ ìjọ́ náà wọn afárá yìí ni wọn náà ṣe yìí náà wà àkọ́ ìnà ṣẹ̀lẹ̀ ìnà wà àpá ọ̀nà àgbọ́ àtìgbà ilé ìlẹ́ information tó bá wá látọ̀dọ̀ ànábì ni wọ́n nígbàgbọ́ sí wọ́n ìtàkò kankan wẹ́ni ẹ̀rẹ̀ wọ́n mẹ́ jihadi máa hù nínú wà gbìyànjú ìjagun pẹ̀lá nàbí dáfọ́rún kò lè mọ́ni àrọ̀dàmà jáhàdì rí ìdápadà ìyọ̀póòsì gbogbo ẹnikẹ́ni tó náà bá ọ̀póòsì tó wá látọ̀dọ̀ nàbí ara sí jihadi pẹ̀lá nàbí ìbẹ̀láyé jihadi yẹn sí sí kò jihadi yẹn sí sí وألحد في أسمائه في أسماء الله وآياته àwọn tí wọ́n fi ìlèhádì nínú asma'ullahi wa ayatihi wa sifatihi wọ́n tí wọ́n fi ìlèhádì nínú orúkọ Ọlọ́run ìròyìn Ọlọ́run àwọn tí wọ́n fi ìlèhádì nínú orúkọ Ọlọ́run ìròyìn Ọlọ́run wọ́n pọ̀ jantirẹrẹ pẹ̀pẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tàbírawa lè súnmọ́ ayépojú bẹ̀ wòrán àwọn ọmọ bídí àti kálùkúwà máa wọ́n kọkọlẹ̀ lórí wọ́n ti mọ́ níbi wọ́n ti fàdẹ̀síláà wọ́n ti kíní kan àti bẹ́ẹ̀ lọ́dún طبعا ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàmẹ́ ìgbàntàkalẹ̀ ilẹ̀ ìlú ọ̀tọ́ dídáhùn náà ni wọ́n ṣùgbọ́n àwọn ìmọ̀há sí dídá àwọn dídí àkànlẹ̀ tó gbé ìyá ìyá tó gbé ọ̀pọ̀lọpọ̀ fídíò àrùn tí bá wà fáà jọ ìjọ ìjọ orí ẹ̀mẹ̀ nàìjíríà ní ìtorí ẹ̀pà wọn lérú wọ́n ṣe ẹ̀lú ní ìfẹ́wọ̀n fún ẹ̀bà wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti lè láfẹ́ wọn kà ní gbogbo àbídé àbánìyẹ tó yà mójútó ara ẹni ṣe ní ìsìlámù jẹ́ ní àwọn ẹ̀mùlẹ̀ ìgbóná fi asmá ìlà ìwọ̀n ti fáàtì wọ́n lọ́pọ̀lọpọ̀ àfáà mi tí ò jẹ nǹkan àwọn iṣu lẹ́yìn náà náà wọ́n gbé gẹ́gẹ́ náà wọ́n gbé lárugẹ الذين يلحدون في أسماء الله وصفاته الله رب العزة يقول في سورة الأعراف قرآن شابتر 8 قرآن شابتر 7 فاس 1 ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون وذروا الذين يلحدون اتقيت الجنة الذين يلحدون في أسمائه وذروا الذين يلحدون

lọ́rẹ́ pé ìsámọ́ni ọ̀sọ̀ hábà ni àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn dójú ẹni bí orí kò ní mọ́ níwọ̀n so látàrí ilé babalá jẹ́ súnnà ẹja mọ̀ntá jẹ́ súnnà lè lórí máta ya ní ìtìmá ìrìnà bí súnnà pápápá jẹ́ súnnà wà kí ni mílì ẹ̀kí ló dúólé lórí hásà máa rí àfìláfúnà àfṣọ́lẹ̀gúnà bí mọ̀hámọ́lá fi hálì ìdíjà owó ìtànsọ́lá jẹ́

bí ẹ̀bá sọ́dí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú wa tí wọ́n jẹ́ ẹni eré tí wọ́n ti lọ yóò kílẹ̀ sí wa kí ni flabos wọn kí ni sísẹ́mù wọn kí ni wé wọn kí ni ìlànà wọn nínú ọba dúdíà àti àwọn tí wọ́n ń ṣe nínú ọba wọn lónìí ìyàwó kílẹ̀ sí wa dáadáa ni torí ẹ̀ billah ya adé ya sunna ọlọ́pù fi ń bẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ìgbélé ní alìsínà alìsínà làwọn náà ẹnìkan lè yọ wá ẹnìkan lè yọ wá alladhina yuhabbibuna ilaykum hadha al-bid'ah àwọn àwọn ní sọ́láfù tí ní àwọn ẹni ìsáájú ní tí wọ́n sọ pé ìbí bí ẹ máa kófẹ́ wọn sẹ́mi ẹ máa kófẹ́ wọn sẹ́mi ẹ máa kófẹ́ wọn sẹ́mi àwọn èèyàn wa ya'murūnakum bi mudahanatihim wa mukhālaṭatihim àwọn náà sọ́láfù tí yóò níjọ́mjọ́m tí wọ́n ti lọ ẹ̀rì tí wọ́n ń parí láti ẹ̀rì bí mudahana fi hàrí ìbídá ìwà mọ̀kànlá tọ́fì ní ibi ẹ̀mọ́ sí mudahana pẹ̀lú àwọn ìrí bídíà ẹ máa mísì pọ̀ mọ́wọ́ ẹ máa dá gbogbo lórúkọ̀ mọ́ta ìjọ máa mísì papọ̀ lẹ́sìn pé làlúrú nínú kọ́ọ̀sì ẹ̀ ẹjọ́ ń tàwá fún papọ̀ nílé bíbí àríwájálẹ́gbẹ̀rẹ̀ wọn náà àríwájálẹ́gbẹ̀rẹ̀ jẹ́ ń tàwá fún ẹgbẹ̀ wàhálà sí àjọ ìyẹ kódà ní mọ́sálásí ẹlẹ́fẹsẹ̀kẹsẹ̀ kájọ kírùn gbàndàdà wà papọ̀ àgbẹ̀tò papọ̀ débi pé ọ̀rọ̀ fẹ́ ní yàtọ̀ láàrin wọn pẹ̀lú wọn mọ́nì àwọn ẹmọ́ sọ́rọ̀ nǹkan tí wọ́n bá sí wọ́n mọ̀dá fún àtọ́ ànìmọ̀ àbí ẹsẹ̀ ẹ̀dúró ní gbogbo ẹmọ̀ dìfẹ́ndì wọn èyàn kan ní gbogbo ọwà bàbá wọn lẹ́yìn wáyé pátá wọn pátá náà pátá alìsùn náà gbogbo wọn nígbà tó gbọ́lẹ̀ ní ẹnìkan tó bá tún ní ìpínlẹ̀ kan ní ah, <laughs> ó dá ìdá gbogbo ọmọ wọn rẹ̀ Ilé yóò túnmọ̀ jẹ́ ọ̀kan jama. Ẹ̀rì ẹ̀rọ tó máa jọ kan so nípa sí wípé àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wà ní ìyà tí wọ́n máa ń kọ sáwọn aládáadáalẹ̀ òun náà nìyẹn láti lè wá gba àwọn tàsìkò yìí inú àti wọ́n ń taákò wọ́n lẹ́ni ànà kò lè jẹ́ pírọ́blẹ́mù rẹ̀ ní ìbá sọ̀rọ̀ ó sì bẹ́ta jú kí ń gbà wípé àwọn tí wọ́n ṣáájú wà yẹn ni wọ́n ṣiṣẹ́ sí àwọn ni ònírò orí tọ́já àwọn ni ọmọ dáwà sí ló tẹ bá fọ́dẹ̀ láìfà àwọn tí wọ́n jẹ́ sálà fún wa ni mo kí fún mi á kí ni sunday wọn ìdí ìtàwọn ìbídíà nínú ká sọ pé ní àmọ̀ ni wọ́n lórí tí wọ́n sí àwátá adétà ń darúgbọ mọ́ sápàtà ń pa lọ́rùn yọ́ lárú ẹ̀hẹ́ àwọn ayé lámọ̀nà ìràmùsí yóò wú lẹ́nu láti sọ fáwọn èèyàn nù tó kò wú lẹ́nu láti sọ pé mọ̀ wá afẹ́ gbajúmọ̀ afẹ́ lókè ní pọ́pọ̀lọpọ̀ yín kiri ni ní òjẹ́ lè rìn àná wọn tí kìláàsì ojú wọn dẹ́dẹ́dẹ́ tí wọ́n torí ọlọ́run sí lọ́wọ́ fún òtórí ipò torí karama ló jẹ́ dúó dédé wọ́n dúó tí tí wọ́n dúó tí ìgbàdórí ìrìnàjò gbọ́nà tó máa ta fílifílifílifílifí wọ́n máa ta fi ń bíbí àní àáfarabalẹ̀ káwò só lè dúó tí ó lè dúó tí ọ̀tọ̀nà ó sọ lè ní ọ̀tọ̀nà ó sọ lọ́la ọlọ́run ọba kọ́ sọ anú wa jẹ́ mọ́ ẹ̀rìn وقد جاء البعض أن في هذا الموقف شدة وغلظة ó ṣe ṣe ń gbà ní ìkẹ́lù mímú pé àwọn tí wọ́n jẹ́ sọ́láfù wa táà ń sọ yìí àfáàbí wọn yẹ lé gan ó lé gan ó àkúrò hàtà sọ̀rí ìhùn bí lámàríyà lóòtọ́ ni ó lè ó lè fàhálì ìbídà ẹ̀ráwìn ní bíbí àtẹ̀rí ní ó ṣe é ṣe ń gbà mí ká bá wọn lò níbálò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbálò ẹni tí ó rọ̀ ẹ̀rí ní asbáàdé fáwọn reasons kan lakinna al-hasl fi ta'amul ma huwa shidda wal ghilza ṣùgbọ́n ìpìlẹ̀ nínú ọ̀bá wọn aládàdá lẹ́nu òun náà ní صلى الله عليه وسلم نباب سيرة النبي صلى الله عليه وسلم من حديث سعيد الخدري رضي الله تعالى عنه أوليه يقول النبي فمن جحدهم فهو مؤمن ومن جاهدهم فمن جاهدهم بيده فهو مؤمن ẹnikẹ́ni tó bá gbogbo tí wọ́n pẹ̀lú ọwọ́ rẹ̀ mùmìnì ni wa man jahadahum bi lisanihi fahuwa mu'minun ẹni tó bá fi ẹnu rẹ̀ gbogbo tí wọ́n mùmìnì ni wa man jahadahum bi qalbihi fahuwa mu'minun ẹni bá wá sí pé ọkàn ló ń fi kọ́ tí wọ́n ọkàn ní òfin láìkí wọn ọkàn ní òfin gbá tí wọ́n ń ṣe ànábì ní mọ́mìnì lẹ́ni yẹn náà wà lè sàwọ̀ ọ̀fà bẹ̀rẹ̀ ká hábà tó hábà lè nílẹ̀ sí ìmáàn tí yóò bá ti wá lè mú ìtó láti nì ọ̀tọ̀ ní ká fọwọ́ gbógun ti wọn ọ̀tọ̀ ní ká fẹnu gbógun ti wọn ọ̀tọ̀ ní ká fi ọkàn gbógun ti wọn látara pa kórìíra tí wọ́n ṣe àtàwọn tí wọ́n ṣe náà ní láti ọkàn ẹni والحديث بصحيح الإمام مسلم ومسلم الإمام حامد بن حنبل لكن الرسول صلى الله عليه وسلم نبى النبي وبيره لازم بملو شرح جهادهم بدءا بالجن وهو أقواها وأشدها نكاية نبى النبي وصفي لابد من المجاهدة ولابد من الجهاد àwọn aláàrẹ́lẹ́ tàbí ṣùgbọ́n òsìnú pé ìyẹn gbọdọ̀ sí jihad ní wọn lórí ẹ̀hẹ́ ṣùgbọ́n bá náà bí ó bẹ̀rẹ̀ jihad wọn gbọdọ̀ náà yẹ́dìyẹ́dì lẹ́bí bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ wọ́n ní nǹkan rúbìlẹ́dì ayọ́lẹ́kọ́wà ìwáfí ọwọ́ kọ tí ó dánilẹ̀ ní àkọwà ha olóṣọ́ǹdì jù olóòlé jù nínú ikọ̀ bíbí àfẹ́ni tí ń ṣe bíbí ikọ̀ bàjẹ́ fẹ́ni tí ń ṣe bàjẹ́ wọ́n aṣáájú ha ní káyẹta ni òun sì ló máa ń pè ní ìyẹn ibẹ̀ gẹ́lá lẹ́bí ti wá bẹ́ẹ̀ ìmánì ẹ̀ ló ti dé lẹ́bùn ẹgbẹ́ pé ahálásán ló lóde ìmánì tí ó tẹ́ni tó lo ọwọ́ bó ti já pé ìmánì ẹni tó fi ọkàn kọ tí wọ́n ń ṣe tí ọ̀dá tó fọkàn kọ kórìíra àwọn náà kò tó tẹ́ni tó ولذلك كان العلماء من المحدثين والمحفاظ والمحرقين يلعب لنوع àwọn onímọ̀ ní àwọn afá aládìísí ní àwọn afá oní ìtàn ní àti àwọn kí ni o àwọn tí wọ́n jẹ́ àwọn fásù ní ọkọ̀ rọ́ ẹ̀rì ìbàjìlú na ìrìnmà wọ́n máa ń bàbàrà àwọn afá lè ṣe dáfihì aláàrí ní bídà látara wípé wọ́n lè máa wọ́n ní bídà wọ́n iká àwọn afá alábùkù wọ́n isi yẹpẹrẹ wọn látara lè wọn máa wọ́n sì máa ń rí pé ah, ah, àbá yìí wọ́dá lè mé dídíà ọmọ ni ọgbìyànjú ọ̀tíráì yàtọ̀ sí ìdáwà ń bá ilá gbòdíwà ṣegbẹ́gbẹ́ ẹ̀kan bá ṣe irú ẹ̀jẹ̀ mọ́ kò sí dáa ní sọ sírú ẹni bẹ́ẹ̀ tán èyí náà ṣe ìpẹ̀rẹ̀ ilé iṣẹ́ mi ṣéta ìlàjú lè ká pé ní àbíbì fẹ́ mú àbíbá ìlà kan tó torí ẹ̀lá gbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sílẹ̀ yóò fún mi láǹfààní àti lè kà bí èsì ẹsẹ́ ìjòkó táwa yìí fún wa àwọn tí wọ́n jáwọ́ ẹni ìṣáájú wa àwọn tí wọ́n jẹ́ àwọn afá onímọ̀ àwọn afá halagbe àwọn almuwariko walmufaz walmuhaddiso ẹ̀hẹ́ wọ́n ti máa ń ròyìn tán máa ń bàbàrà àwọn afá tí wọ́n bá lè lé àwọn ìdíbí àlórí aṣíjì ní ẹmọ́jì á sí ẹjẹ́ sọ pé ìyẹn ẹnìká lè lérí pé ṣe nǹkan rẹ̀ mọ́ ń lórí bí ẹ bá wá fẹ́ fi ìlò ilẹ̀ yẹn láti fún orí ẹ̀sẹ̀ pé má fi ìlò má fẹ́ lò ní ìdágbọ́lé ni ọlọ́run wúlò fún àjọsí wà láǹfààní ti الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته